بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد على ما لبثنا شهر رمضان وتقبل منا ما قدمناه ذنوبنا ونجعلك دارنا جلولا من الجنة اللهم إنا نجعلك أن تبارك في نفوسنا وفي أسمائنا زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة والكتاب والخير المسيمة والخير المسيمة تقربني لله تعالى بتلاوته وتكسفني ألفاته وتعكسا لمعانيه فإنه من أفلل الأعمال أتفهم ما قلة الكرات يفلل من المسجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصاص وشباب وألف منها عبر وأمثال وأمثل الأسيلال وأهرام ومئة تسبيح ودعاء وستة وستون ناصر ومنصور بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم سورة آل عمران سورة كتا آية إلا كتا لا قد كان لكم آية في سورتين إذ قد كان لكم آية في فئتين لتقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين ولا يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار زين للناس ربو شهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والعرس ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أو ننبئكم بخير من ذلكم للذين تقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بنا الحمد لله رب ọlọ́run oh, àdúgbẹ́ lọ́dọ̀ rẹ o àánú rẹ ló ṣe ń kó wá jọ o ọlọ́run mọ́sùlùmí ní ẹ̀tọ́ akáwọ̀ ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn kọ́ máa kó àwọn kan jọ lérí tí wọ́n fẹ́ báyìí náà ló dúró lọ́rùn lẹ́ẹ̀kejì ó lọ́rùn méjì àkójọ ìbànújẹ́ ó wọ ọlọ́run náà láwá tẹ́wọ́ sí lọba tó ń rẹ̀dà lọ́wọ́ ó sì wá lẹ ojú àánú rẹ mẹ́ka kò lára wa ó àwa kọ́ ló ń ṣe ó àyà rọ́bì ọmọ ọ̀lẹ́mọ̀lẹ́ يا رب يا ونعم والبرهان يا رب يا ونعم ìrànlọ́wọ́ ń wá ọ náà ìrànlọ́wọ́ rẹ̀ ló ń fẹ́dà lágbára lè èèyàn ọ̀bá lọ́wọ́ ọlọ́run wọ́n padà lẹ́yìn wa lẹ́yìn náà láwá táa dúpẹ́ fọ́lọ́run bá a ṣe lágbára mọ́ àìlú tọrọ ìgẹ́ àtìgẹ̀ fún ẹni mímọ́ òjíṣẹ́ ńlá Muhammad àti gbogbo àwọn sàábà tí wọ́n bá ṣiṣẹ́ pọ̀ lọ́n bá ní kẹ́ wọn wọn lẹ́yìn wá àgbà náà látún wá ọlọ́run fún àfáà wa àgbà ẹni ẹni ọlọ́run fún níṣẹ́ àdúrà sí ọlọ́run gbà wọ́n ṣiṣẹ́ gbọ̀ngbẹ láyé ó sì ràn wọ́n lọ́wọ́ wọ́n sì yọrí ara àṣeyọrí náà àṣẹ́kùbọ̀ rẹ̀ rí ọlọ́run bá ní kẹ́ àbá wa náà nìkọ̀ọ̀kan wa náà jẹ́ aláṣeyọrí o gbogbo ẹ̀yin bàbá wa pátá láì bẹ́ẹ̀ nìkan sí lápapọ̀ wa oríire alẹ́ o. so a sì máa gbọ́ alukóránù lọ ibi tí adé lẹ́nu ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ a sọ àṣẹlẹ́lẹ́ ìṣúná ẹ̀rọ. أعوذ بالله من Ọ كل ما يكن في جهتين ndị aka ayàtọ̀ wà ní kí náà náà sí na káfàrí. Àbí? Kúrò ní ilé àti ilẹ̀ káfàrí òkà tó náà ni a tí ó fi wá tí ó fi tí ó fi tí ó fi kóra wọn. ọlọ́ní kùnlẹ̀ nàìjíríà kàbàrú ọlọ́ní ìrànlẹ́lì sọ́fẹ́ àwọn káàkiri pẹ̀lú nàìjíríà sọ́fẹ́ pé tàbá kò tàà kò jàkadì àwọn aláàbòrí yìí ọlọ́run ní káyọ̀ ní ọ̀sọ́ fún aláhùn pẹ̀lú àṣẹ ẹ̀hún àṣẹ̀gùn yìí wà tó ń ṣàrún lẹ́rúdà gàrá yìí lọ́nà àṣẹ̀gùn yìí láyé àbáyíkalẹ̀ tí wọ́n tún á di àjàmà wọ́n tó kọ́ níbìrì wọ́n tó rọ sínú ìṣẹ́ náà burú pọ̀ iná láti fún a náà mọ́ sí náà rẹ̀ máa wá kẹ́kọ̀ọ́. Ọ̀gbọ̀n tó ní fún wọn ni nípa àwọn àjọ méjì tí wọ́n pàdé. Kí àjọ tó bá túnmù ojú pẹ̀lú ilẹ̀ ìyá. Sọ ìjọ kan nínú àwọn ní àwọn ń sapá lórí ìgbéga ẹ̀sìn ọlọ́run. Àwọn ìjọ kejì àwọn jẹ́ káfìrí. káàkiri yìí wọ́n rí àwọn wípé àwọn jẹ́ ìlọ́po méjì àwọn amúmìnì lẹ́ni bá àwọn amúmìnì kéré àwọn káàkiri kùnmọ́ lọ. Ṣùgbọ́n ọ̀run fi àrùn ṣe rẹ̀, a máa fi fún ẹni tó Lábẹ́ ìbá aṣẹ́un, ó tó ní àríwò yẹn, báwọn tẹ́ bá lójú mìíràn, àwọn orílẹ̀ àṣọ́. سُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ Ọlọ́run lọ́ọ́ ṣe lọ́sọ̀fọ́ àwọn èèyàn nípa ènìyàn fẹ́ adùn adùn nípa àwọn obìnrin àti àwọn ọmọ wáyé kan lára tí ó rò ìrìnlẹ̀ kan wọ́n tọ̀ wọ́n sì ní àjáde wáyé tó tọ̀. báyìí náà la tún ṣe lọ́sọ̀ fún wọn kí wọ́n nífẹ̀ẹ́ sí owó tó pọ̀. ní góòlù àti fàdákà. ونفرغ مسلمة لنا والأرض àti àwọn ẹṣin tí wọ́n rí tọ̀yí wọ́lá àyẹ̀mánì àwọn ọ̀sìn wọ̀lẹ̀ ọ̀rọ̀kù àti oko dáríkà ọ̀rọ̀ wọ́n gbogbo ń dá àkàálẹ̀ yóò bá a bá sí mẹ́nìkan ayé ni o Mẹ́rin tó dáa ní àbọ̀ náà ń pè ní ṣẹ̀rí sí ìdán náà lọ́wà. Àti àwọn àlẹ́gbọ́n jẹ́ lẹ́gbẹ̀ẹ́ dáàrẹ̀ ọ̀rẹ́ àmì ọ̀yà ọ̀nà pàtàkì àárín ilé àmì ọ̀yà ìgbìdà Marhaba káàbọ̀. Olúwa ní sọ wípé ṣé kí n fún yín ní ìrò ohun tó lóore lọ́dọ̀ náà ju ń ta kàálẹ̀ ìlọ. Àwọn tí wọ́n pàyẹ olúwọba wọn ni ó tẹ́rùn-ún sí ọ̀dọ̀ ẹ̀ láti wá ọ̀dọ̀ ẹ̀ lápàbọ̀ sí. جنات تجري من تحتها الأنهار náà èyí tó ṣe ń pé àwọn odò ń sàn lábẹ́ rẹ̀ Ọlọ́run tó bá ti wà tán ibi tá gbé sí bẹ́ẹ̀ àwọn obìnrin ṣé wọ́n mọ̀ kanga kanga kanga. Lọ́lùwà Nàìjíríà lọ́. Bàbá ń bá rẹ̀ wá ní ìrọ̀nú ọlọ́run, àgbẹ̀nà láti bá pàdé. wọ́n. Àwárí nǹkan kan ti pamọ́ pọ́ iṣẹ́ ẹni tó ni ẹjẹ́ àti káwàá mọ́ owó tàbsírì lọ ẹ̀yìn àfá wa tàhálà ìlà mẹ́tàlà múnà tàí nàní aláàdára láyé òní èrè lẹ́yìn lọ sí tàhálà ìlà mẹ́tàlà ìgbà ọmọ tààlà mú na ohun tí ẹ ma ní ó ó lẹ máa ju àwa tá a gbé tíra lọ́wọ́ lọ ìmọ̀ ń ṣe ni ẹ ṣàgbọ́nlé pé ká máa betí sí ẹnìkan ọ máa kà fún à. ọlọ́run ní ibi tá a wá dé a wá fẹ́ bọ́nu tàṣíù ibi tá a dé lánàá ni wà láwùsọ̀ dídùn nìkan ìyá ọlọ́run ní la fi ń sọ̀rọ̀ àwọn àwọn áádé àti sàmúdà àwọn èèyàn ànábì sọ̀rọ̀ ní àlẹ́ ìsọ̀lá kò sọ̀rọ̀ ṣùgbọ́n ayé àgbà wa fẹ́ gbogbo nǹkan ní ní mọ́kọ́mọ́rò wá gẹ́gẹ́ bí òwe àwọn bàbá wa àwọn bá fẹ́rò ó ní ayé àgbà fẹ́ kàì wọ́n lè قال تنامر النبي صلى الله عليه وسلم اليهود بالإسلام gbàtí ó ń ṣe ọlọ́run kíkẹ́ àtọ̀là máa bá ọkọ̀ lẹ́tà sáwọn Yahudi àti Nàsárá ní kí wọ́n wá gba Islam ọ̀rẹ́ tí wọ́n fẹ́ láti yọrí tí wọ́n sì fẹ́ gèrè tí wọ́n ti ṣe tí wọ́n fẹ́ sọ́ọ̀tì ẹ̀ kí gba Islam tí a náà wá dọ́dọ̀ wọn ó sì jẹ́ àsìkò tí ànábì darí lójú ogun bá dárì ó jẹ́ àsìkò tánábì darí lójú ogun bá dárì Fẹ̀kọ́ọ́lú làwú ní wá sọ fún òjìjọ́ lámọ́mà. Wọ́n ní wá o, lẹ́yẹ́gò láńkà, lójú ọ̀tán ọjọ́ o, àwọn tó ọkọ̀wé sí pé káwọn ọmọ wáì ogun làwọn gbé bọ̀ wọ́n sì lérò wípé akọ̀dá lítà ní bàrá ní kùrẹ́sù pé ogbógun tàwọn kan ní àwọn kùrẹ́sù èyí ogun bẹ́dàrí ní tọ́ka sí ogbógun tí wọ́n wọ́n láwọn tó borí yẹ wọ́n ní ni wọ́n ló ni wọ́n. olóńgbò làwọn tó àwọn tó dá mọ́lẹ̀ ah ojú ogun bá dáyì tó yẹ pé ọlọ́run ló ṣe ìjẹjà fún ìsìláàmù tó yẹ pé ẹgbẹ̀rún márùn-ún màlẹ́kà lọ́nà sọ̀rọ̀ kalẹ̀ mẹ́rin tó wọ́n mọ́gún jà

Ọlá ní abirùn rí ṣe ẹ̀yìn múrì ní ní ojú ogun bádárì agbádárì rẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ ìlẹ́sì kéré. Ẹkẹ́ o, àwọn ìyàwó bí wọ́n ń sọ fún òjẹ́ mọ̀. Wọ́n ni wà ọmọ ìdánwò ó gbogbo tàwọn o. ọjà mọ́dáwò mọ́dáwò wọ́n rọ àwọn sí àwọn nọ́bàrá ní kùnrin sí àgbìmọ́ra àwọn kùnrin sì tẹ́ gọ̀ wọ́n láwọn nàìjíríà sí gọ̀ wọ́n gbọ́dọ̀ pé láyá àrùkú náà gìtà láwọn náà lójú lórí wọn. ọlọ́run ọjìnlélọ́yá ọgbọ́ òjìdá lámọ̀ọ́mọ̀ láyà wá dé ọlọ́wọ́ ní kú ní Akí bàbá wa, àpàtẹ, káàbọ̀. Ọlọ́wọ́ ní sọ báwọn kẹfẹ̀ rí, yá Muhammadu. Sọ fún wọn, àwọn káàkiri àwọn ìyàwó bí wọn ọlọ́run ni jẹ́ ọgbọ́n fún ẹni pé ṣàtúgílà búúnà táa bá kó àwàlálẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run kọ́kọ́ sọ fún ọba náà àbẹ̀bọ̀ náà wà ní káwùsẹ́rẹ̀ ní àgbàjàkájì káwẹ́ tó dání ẹsẹ̀ wọ́n èyí àgbàlagbà a máa wá ṣùgbọ́kọ̀ ọ̀kan kó lè bá àmọ́ ilé wa ọlọ́ni ṣàtúkí lọ múnà ẹnu wọn tí wọ́n fi ń gbára àwọn òǹgbò wọn ọlọ́run sọ̀rọ̀ sọ fún wọn pé tàbá kó tàbá dojúkọ wọn ṣàtúkí lọ múnà àwa láàjẹjà lórí wọn àwa láṣẹgun wọn bìtáhì wà ìyá ìsinmi ni bìkẹ́ níta pẹ̀lú àtúkí lọ múnà lórí wọn wá lè pè níyà

òkúgbẹ́ láwọn ìyàwó ní o náà ni a láti pìlẹ̀ ní ẹ ti jọ́ta wọ́n ò sì ní ṣe tí wọ́n ìwọlé àná ah, wọ́n ní ilé ṣe wọ̀kọ́dé wà káàkiri áríkà wọ́n mọ̀ ìgbógun ẹwọ́n sírò wọ́n lóògùn náà ọmọ wáyé pẹ̀lú ọgọ́ wa ah, ogun yẹn ń pè ìyá tó wá bí lè ń dákì ìlògùn ń dákì pé pé àwọn sàádé áà ó ṣe wàhálà ó àbúrò lè ń dákì àmọ́ ọmọ ìbàjí náà torí ìgbà tí wọ́n múra tán àwa mùsùlùmí náà pẹ̀lú àlẹ́lúwà mọ́nà àwọn náà múra وقد استشار رسول الله صلى الله عليه وسلم أصحابه ماذا يصنع أمام هذا البيت الجواب. أنا يوافق àwọn sàbí ní ẹwà mú àwa o. ẹ̀kọ́ ọ̀nà ìlàjẹ́ ni ó wọ́n bá àwọn sọ pé màmá tán ọgbọ́n tán ọgbọ́n tán màmá tán. ọlọ́run nìkan lọ́gbọ́n tán màmá tán. ẹ gbàmọ̀ràn àwọn àgbà ilé ìwẹ́ta ní bẹ ó di èèyàn wà àbò èèyàn wà aláìsí náà wà tó sì òkó òun bẹ ìgbẹ́ǹdà wọn máa lé ilẹ̀ wọ́n ní odidi èèyàn lẹ́ni ọgbọ́n ọgbá ọmọ ìgbẹ́ta alábẹ́bí ní àyílọ́yà lè ó tún wá ń gbà wọ̀n jẹ́ láti akéde àwọn ọ̀bẹ̀rẹ̀ ń bó ká gbé sí ti tọ́jú gbà màrà ó di bí ẹ̀ náà. Àwọn tó ń lọ bá ń lọ wọn láti sáà. Ó wá ní àtọ́jú àpapọ̀ yàn kí ṣe pé wọ́n lára ẹ̀sùn méjì pé orí ọ̀tọ̀ orí ọlọ́tẹ̀ ẹ̀rẹ̀ lọ́lọ́. Wọ́n kì ní pé àbò èèyàn lè lè wọ́n wá ní ìbá ni. Ilẹ̀ tó yẹ pé ọdún ó lè pé kí ní yìí ó ibi ọ̀rẹ́ agbèsè rẹ̀ síbẹ̀ náà tún wá gbàmọ̀ rẹ̀ ó tún wá gbàmọ̀ ẹ̀ẹ́dẹ́kùn tí mo yin kágbé kí ní ìṣe o tàbí kọ̀ ọ̀gbẹ̀ wọn ìwé àwọn ìgbàmọ̀ràn àwòyàn náà wọ́n yá àwọn ìtọ́ bá fẹ́ jẹ́ nínú èjì o nínú mẹ́ta o ṣe wá ní bí òṣì àìsì lóṣù lọ́hùn mẹ́ òun ẹni tó ọ̀gbọ́n tí ìlú ń gbà àrùn ọgbọ́ bàbá wọ́n ìjọba wọ̀ ń bẹ́ẹ̀ níbi tó ń dá abẹ ní kó wà ní kájé bí èèyàn pé gbà àrùn ó dọ́là ń ṣe wá ọ̀pọ̀ nígbà tó ìjìdọ́lá mọ̀ọ́mọ̀ nínú oore náà ó náà ní súrà kùsùrè ọgbọ̀rọ̀ márùn ohun dáná bí ìdámọ̀ràn nípa rẹ̀ oyi tó bá jẹ́ wáyù àṣẹ ọlọ́run tọ́kàn ṣe lọ ni ṣùgbọ́n tó bá jẹ mọ́ ọ̀rọ̀ jẹ ogun àṣìbẹ́ yóò gbẹ̀mọ̀ràn ẹjẹ́ ká ní sílẹ̀ yẹn o lọ́dọ̀ àwọn ilé àgbàmọ̀ràn tí wà tẹ̀mí náà bá sì tẹ̀lé ó ní ló gbèsè ayé ọmọ dàbà torí ẹnu owó ti bẹ rẹ. tó bá fi hàn àwọn alùsùn náà rẹ pé wá ẹnu owó o kí ni a fi ra o àwọn ọmọ pé báyìí báyìí ó lè yàgbé ìdíwọ̀ bára wà lé ọgbẹ́ àwọn màmá náà òjìṣẹ́ náà mọ́nà àfẹ́lá ìgbà orin dáàtì wá délẹ̀ wá tó sáwọn sàbí ọgbàmọ̀ràn bóò ní ká ti ṣe a ti múra wa ṣùgbà pẹ̀lú àwọn ọ̀sẹ̀ wa ṣùgbọ́n bóò ní a ti Àyáwó tó ṣoṣo ìrìnàjò ní ẹ̀sìn àwọn ìyáfẹ́ ìgbìmọ̀kọ́ rẹ̀. Ṣé wọ́n tó dájú ńlé àbíjáde àwọn kan ní ẹgbọ́ ẹjẹ́ àjọ ńlé ni ó à àwọn kan ní ẹgbẹ́ àjọ ńlé ẹgbẹ́ wọn aka mẹ́lẹ̀ ẹjẹ́ àjáde ni ó Fàṣára àlórí ọlọ́run náà ń pa àwọn èèyàn, a máa fi ran àwọn tó bá àwọn èèyàn gidi, ọlọ́run a máa fi wọ́n ran àwọn tí ń láti mọ gbogbo ẹ̀yìn náà lẹ́jọ́kọ́ yìí ẹ̀yìn lẹ́jọ́kọ́ yìí ọlọ́wọ́ dùpẹ́ fún gbogbo yìí o àwọn akẹ́lẹ̀ lájọ́kù àjọ́kù lára ẹ̀sẹ́ntì àjọ́kù lórí wọ́n ẹni tó wá sì bọ́ lọ́run ṣiṣẹ́ kọ́ fàyà balẹ̀ ọlọ́run ní jẹ́gun ọlọ́run jẹ́ ìyàgbó sọ́gbọ́ ìjọba ní a máa pé owó òsìnlẹ̀ máa lówó oṣù òsìnlẹ̀ ń gbọ́ ọba dé wọ́n sì gbé ọya wọn lè fi gbàgbọ́ mí lọ wọ́n sì lè e lọ gbogbo àwọn tó bá bọ́ lọ́run ṣiṣẹ́ yóò Ani làbádé rọ̀bá ní ìsìláàmù, láti máa nàbá rí pé a máa wà láàrin kòkòrò ṣàríkà aláàrí. Ìsìláàmù, ó ṣàgbéga Fẹ́lmánù Fáríṣì, láti Fáríṣì ló ti wá, ó ti sorí ilé. Láti ilẹ̀ Ìránù lọ, àwọn ìran Fáríṣì. Ìṣẹ́ Faransé o, Fáríṣì ní tiwọn. ọlọ́run fi ìsìláàmù gbéga gẹ́gẹ́ bọ́lá ń ṣe fi àìgbàgbọ́ rẹ ẹni tó níyì nínú àwọn ọkùnrin sí náà ni àbújáyì ọlọ́run rẹ̀ lẹ́ pátápátá tó ń ti rẹ̀ sàgbọ́nù báyìísì lọ́wọ́ ń gba àmẹ́bí yìí náà ẹwà ohun tó wá wí òun kí lọ́wọ́ wí. àṣà àlẹ́ yìí hánà wọ́n ní yàrá sùlẹ̀lá nígbà tẹ́ ẹ ti ní amúnràn wa ohun tí ẹ̀jẹ̀ àti ẹni pé ẹ jẹ́ ká gbẹ́ kòtò tí àwọn bàbá ń pè ní ojú ah, àwọn sàbí sí wàhálà ọ lọ́wọ́ bàbá náà bẹ̀rẹ̀ sọ́kọ́ bí à ń ṣe lè tó ẹ̀lú ẹbí àdúgbò ní ń da ọlọ́wọ́ sì sí rọrùn fún ká gbá kòtò ní gbogbo ìlú ní náà ní ẹgbẹ́ aṣọ ńlọ̀nà àbáyọ bá a bá gbá kòtò wọn àlè fún òní lè kọjá ní ń tó òní lè kọjá bẹ́ẹ̀ ń òní lè kó àwọn náà wọn ò lè dọ́ tí wọ́n rán rẹ́ lò tó rí ọ̀nà ìgbà ní bísímìlà ọlọ́lọ́wọ́ sọ̀rọ̀ àlọ́ Ẹ̀káàbọ̀ ọmọ ẹgbẹ́ ti dé náà kí ní ọ Tó wọ́n bá forúkọ náà ó ti bẹ̀rẹ̀. Ah! وهو عمل لم تكن الأعراب تعرفه kágbá kò tó káàkiri láti òlú kàgbà wá ń pè ní ojú ó jẹ́ kọ̀gbájúmọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá ṣùgbọ́n wà òun jẹ́ orílẹ̀-èdè ní ìlú ti wá lọ́wọ́ fi yẹ lọ́wọ́ lọ́wọ́ فأمر عليه الصلاة والسلام فأمر عليه الصلاة والسلام بحفره في شمال المدينة إلى الجهة الشرقية إلى الجهة الغربية. آه أنا من يقول أنا لا أمشي ولو nítorí pọ́nà ní ó ṣe wọ́n máa ń pàṣẹ pé tí wọ́n gbẹ́ òtò wọ́n gbẹ́ káàkiri wọ́n gbẹ́ yípo ìlú Màdínà torí Islam ó lè láàbò náà ní ó torí ààbò ìsìláàmù ní o ní sógun àpó ọlọ́ bere láti ẹgbẹ́ òsì màjínà wọ́n ń bẹ̀rẹ̀ lọ títí wọ́n sàrkíyà láti ìbùwọ̀ rẹ̀ sí rẹ̀ Ah, وهذه هي الجهة التي كانت يستطيع الأعداء دجو المصير ibi tí wọ́n dojúkọ tí wọ́n ń gbẹ̀yẹn ibẹ̀ ni ọ̀nà tí àwọn ọ̀tá ilé ìgbà wọ̀nyú. wọ́n bá fi ìyọ̀ndọ́ lọ wọ́n fi bẹ̀rẹ̀. wọ́n kọ́ ló kọ́ ẹ̀sán ìmúṣùmùmọ́ mẹ́tẹ̀ẹ́ tó rà nílẹ̀ ìgbẹ̀ta àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ìsáájú ń ṣe wàhálà oó wọ́n sábà túnrù àwọn ìṣọ́lá àti wàtàlá àwọn máàrùn فكان يحمل التراب ويقوله وهو يتمثل في قول كامل. أنا بيوز أنا بيوز وعدو ẹwẹ̀ fọ́ ó ń bọ̀ dúró wọ́n bẹ́ẹ̀ ń gbẹ́ ni wẹ́wẹ́ sí lọ sí mẹ́ta ẹwọ́ ilẹ̀ ẹgbẹ̀ bó sórí ìyàpá ìgbà tí àmẹ́bì náà bá wọ́n gbé máa ti wá sọ̀rọ̀ yìí táwọn àti اللهم لولا أنت ما تدينا ولا تصدقنا ولا صلينا فأنزل سكينة علينا وخفت الأقدام من أخينا والمشركون قد بغوا علينا وبعد فتنة علينا àwọn mùsùlùmí ìsáájú nù o àwọn bá abẹ́ bá wà Àwọn náà nù àwọn abẹ́ ẹnu ká jẹ náà ní àwọn tí wọ́n ti gbogbo ẹ̀ ní ọ̀tí lálọ́ àwọn bàbá wà ní tán adáwọn bá irú ìjókòó yìí tí wọ́n tí á wọn jìnà lókè islam oníṣẹ́gun ní wọ́n ń sọ nínú ọ̀rọ̀ wọn pé wọ́n sọ pé lọ gbàgbà tí ó ṣiṣẹ́ náà lọ wọ́n ní máa àmọ́ bá fẹ́ tọrẹ tẹ́lẹ̀ àmọ́ bá fẹ́ kírun tẹ́lẹ̀ àánú rẹ ní Sọ́nà à ń bẹ ọlọ́run lórí wàhálà ta kò sí, sọ ìfẹ̀yàbálẹ̀ rẹ, sọ́bàlẹ̀ rẹ lórí. Tọ́ bá pàdé àwọn ọ̀tá yìí, mọ́jẹ̀rú ọgbà wá.

wọ́n tọkàntọkàn ti gbàgbọ́ àwọn lọ́wọ́ ọlọ́run àwọn náà lọ́wọ́ ọlọ́run kọ́ ajó tí dúró tọkàntọkàn yóò jẹjà nǹkan ní o táwọn jẹjẹrẹ máa mọ́ ogun

tí wọ́n tún máa bọ̀ nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́ wọ́n máa sàbòsí oníjókòó ẹjẹ́ àtìdáni oníjókòó ẹjẹ́ oníwà náà ẹjẹ́ pọ̀ iwájú àtìdáni tí ọlọ́rìn ìsìn ní tó gbé ó gbé àtìdáni lòfin ọ̀nà mọ́lẹ̀kẹ̀ẹ́ tí ìwà ṣe yí pé ọlọ́run lẹ́jàjọ́ kìrìsì ìjọ náà lọ yé dúdú ọkùnrin ọ wọ́n tó ọsọ láà kejì àbá ọkụ mẹ́lẹ̀ ọdúndà lẹ́ẹ̀kẹta àìbá ni wá wá o ó ní wá wá o ó ní wá ṣe pẹ̀lẹ́ o ó ní gbèrí rẹ kó o tó gbọ́ lọ́ọ̀sùn lọ́hùn ó ní mọ̀ yẹ̀wò ọlọ́nà bá látòjúwe ogún náírà two thousand tún tán hánáhán dáadáa ọlọ́run ọ̀la àwọn olóṣìlá bá àbáàdì máa lọ ọmọ sáà tẹ́lẹ̀ ìgbèrí ẹ̀ṣọ̀kọ́ wò bá jẹ owó tó tán ìdá báyìí ọlọ́lẹ́ ẹ̀kọ́ ní tẹ́yìn láti mú nǹkan pẹ̀lú ọlọ́run agbára ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ní fún mọ́mìnì ní jẹjà àlágbára tó kẹfẹ̀ rí ní àlóhun ìjà tó wọ́n àlóhun ọ̀sẹ́ tó wọ́n àwọn jẹ́ òsì mọ̀gbogbo yó tó jù wọ́n pàtàkà gbogbo jákùjà àwọn obìnrin àwáńtíá ẹgbẹ́ ọlọ́run yá ṣùgbọ́n ìbáyọ̀ ọlọ́run tí bá bẹ́ fún àtẹ́ni ní ọ̀nà wà lọ́wọ́ lórí wọn tọ́ra ń jẹ jàgbé yá àwọn kan ya máa dúpẹ́ pẹ́lá oṣù máa jẹ́ kí àárín rẹ máa dá má mú nǹkan mí máa kọ́bọ́ àwọ ẹ̀kẹ́ rẹ láì gbèrí ọkùnrin bá tún mọ́ra mọ́ ṣe bọ́ọ̀sà

ọwá ní ọ̀gbọ̀ kí ló tó fi borí ìwú kí ló tó fi borí ẹ̀ lákọ̀ọ́kọ́ ọwá yẹ́sẹ́ wọ́lọ́wọ́ borí ìwú sọ fún ọ lọ́wọ́ sọ àṣírí yẹn ọjẹjà lórí wọn náà ràn lọ ó ní ṣùgbọ́n ètò ọwá yìí owó ni o mẹ́nu ti wá o inú ìyájókòó ẹ̀jẹ̀ páyà ilé ní o. Wọ́n ìpàdánù káàkiri ìlú nínú àpáta ah, àwọn ọ̀pọ̀ ọlọ́lọ́ àwọn káàkiri ìdìbò ìwápọ̀ ààbì nígbà mọ́ ah. Ọ̀rọ̀ yẹ́ ń fáwọn Mùsùlùmí gbára. Ọ̀rọ̀ tó gbọ́. Aláàánú ló ń ṣe ọlọ́wọ́ ẹgbẹ́lá náà rán yẹ̀ pé àwọn àríkẹ́ àdímọ̀ aláàánú wá kọ́. Àwọn àgbàgbọ́ wá ní àwọn ìgbàgbé tó wà láìpọ̀. Ebí sì tún bẹ lára. Ìgbàgbọ́ اللهم لا علم إلا أيت الآخرة Alábìnrin wí lẹ́nu ni ó, máa àwọn olóyìn làwọn ayé wá gbé sí ọ̀sídà, Paramẹ́dì kọ ni ó, àrán lórí ó, òun sọ lẹ́nu pípẹ́ aláhùn láàáṣà Fàrí abílé àrùsọ ọ̀rọ̀ àwájú mọ̀ ìwọ̀ ọ̀nà ń ṣe lórí ìtàgé àmọ̀ ni dákùn ọlọ́run. Fàrí àmílé àrùsọ ọ̀rọ̀ àwájú mọ̀ Àwọn yìí ń ìsìlámù lọ, bá ń kẹ́ wọn. àtàwọn tí wọ́n fi lé wọn tí bọ̀ náà wọ́n lẹ̀. Wọ́n Àwọn Mùsùlùmí náà wọ́n wá tún wá dá ànábì ló, àwọn ní ọwá akọ ni. Lọ́nà ìlàgbọ́n bẹ̀rẹ̀ báyà الذين بايعوا محمدا على الجهاد الذين أبدا على الجهاد àwọn náà wá ń tún jẹ́jẹ́ wọ́n mú sí ọkàn àmẹ́bì balẹ̀ wọ́n ní náà lásìnà báyìí àwọn Muhammadu àwa láti bayat àti jẹ́jẹ́ fún òjìṣẹ́ ńlẹ̀ Muhammad. àbàdà alálejò ìhàbì náà àwọn máa jà fún ìsìláàmù ni ní gbogbo bàtà àbá sẹ́kù láyé. ọyá ọ̀ká wá padà sínú àǹkọ̀rá náà. ń tó ọlọ́wọ́ níwọ̀n mọ̀hánmà kú nílà ìrìnà kàràrú tó bá wọn káàkiri yẹn wọ́n ń sọ tẹnu wọn dára wọn pé àwọn tó jẹjà lórí wọn ní bádàrí òmùgùn ni wọ́n á wọ́n wọ́n mú yà àwọn tó mọ̀ jà sọ fún ọ̀rẹ́ àwọn Yahudi sọ fún wọn pé ọyá ẹmúra àwárá àwárá borí aṣèwọ́rí pẹ̀lú agbára ọlọ́run bá wà ọgbọ́n bá sírù ọlá ìlèkè pẹ̀lú táà kẹ́ẹ̀pẹ̀ ní sàtúgílà búnà tàbí kẹ́ẹ̀pẹ̀ ní yá sàtúgílà búnà táwọn múmi ni na ọ̀nà ọ̀sẹ̀rù àmúlẹ́rú àdúsíyàtì ọ̀dọ́rí nílùú ìdíyà àtúgbò owó fún ìtẹ́sùn àwùsọ àbámẹ́rù ni ọ̀pọ̀lọpọ̀ àkáàsọ alíkà fún ní ọmọ ọmọ orí náà ẹgbẹ́ kòtò káàkiri àwọn ah, sàbí náà bá ní kẹwọn kọ́lá ń gbà tí wọ́n kojú ìjà wọ́n mọ̀ kojú ìjà wọ́n ní ọdún lọ́wọ́ olùmọ́rin di mọ́tò wọ́n ní kò mú títù ní àti ọgọ́rùn-ún mẹ́fà àwọn ìyàwó bí parẹ́ lórí ẹ̀ Ah. ọlọ́wọ́ ń sọ fún wọ̀tún sọ̀rọ̀ náà tá a bá jẹjà lẹ́yìn lórí ṣẹ́gun ní lójú ìjà nínú àjẹ́ ẹ̀yìn wọ́n ní ọ̀nà méjìlá ń gbà kí o lè pè ní wàtú sàrúnà á tàbí kó pé wọn ilé láti gbọ́lá wà kó wọn jọ sí gbọ́lá kò ń jọ sí ìdájọ́ àmìnámà náà pàdé olóoru ló ń pè ní ànámà ah, ọlọ́run tó lè àjá ìdúnà o wọ́n ti ná jí wa o iná ìsíyà káàrí lójú ọlọ́run dákùnrin ti jí wa iná màánà wí tàbí orúkàn tó ti jí wa

ọlọ́run wá wá ń dùn wọn nú ìbànújẹ́ nù ọlọ́run sọ fún ẹ pé pàtó sàlùnà ilé àjà nàmà wà bí kàlìbì pàtó sàlùnà ilé àjà nàmà wà bí kàlìbì. ọlọ́run sọ pé a kó ìjọ sínú jà nàmà ọlọ́run ọlọ́run fún ẹ níròyìn àbí sàmìálù Ina ni wọ́n yẹ ṣe ìtẹ́ lọ́wọ́ mẹ́jọ àdáná mọ̀ ọlọ́run wá fún wọn olúwa ní tó sọ fún wọn kọ́dí káàmà làgúnmù ààyà fún ṣé kò tó àrísàmì fún yín ẹ̀yìn ìyàwó díwẹ̀ tó ní jẹ́ fún كيفما وظلم الذل للمحسنين ìjọ tí ọwọ́ ayé ta sọ yẹn a fi ṣe ìpín àní fíríkì àtẹ́yìnì nípa àwọn ìjọ méjì fíríkì àtẹ́yìnì àwọn ìjọ méjì ilé tákàtà tí wọ́n pàdé yẹ́wọ́n mọ̀ dájú nìkéjì kìtà yìí nínú bá dájú fún ogun jíjà ah, ọlọ́ọ̀kọ́mọ̀ ìsìláàmù lọ́wọ́ ní gbogbo ọlọ́run ni náà náà tukọ́ bínú bí ń lìláàrí wọ́n kí ẹ̀sìn ọlọ́run kó lè kó lè ga àìtọ́ hàtùrú náà lẹ̀sìn ọlọ́run wà ó mọ̀ọ̀nà bí yù wá sí ààbò àwọn tá wí ta sọ̀rọ̀ wọn ìkọ́lá wọn ràn wọ́n lọ́wọ́ yìí níjọ́ náà lọ́rùn àwọn ni òjíṣẹ́ náà mọ̀ọ́mà ẹgbẹ̀rún náà ní àwọn àjọ rẹ̀ wàkàrà mọ́sàlásù ní àtúnwà lásán tààsàrà lọ́nà ẹwọ ní ẹgbẹ́ tó rí bọ̀ gbogbo mílíọ̀nà ẹgbẹ́ ọ̀rọ̀ lórí ayé kẹ́míkẹ́ ọ̀pọ̀ náà nẹ́ni ọgọ́rùn-ún mẹ́ta ni wọn ọgọ́rùn-ún mẹ́ta péré àti mẹ́tàlá máa wó mọ́ pàrọ̀ sáárì ẹ̀sìn dáàbí ìbí jagun ẹyọ méjì péré ni ó ní ẹyọ méjì wàṣíntù àdìríwò wọ́n sì ní ẹ̀wù ogun mẹ́fà ah, ẹ̀gbọ́ Islam ẹ̀sìn ọlọ́run ẹ̀wù ogun yìí ní ọdún tí wọ́n sí rivers Àbújá tó jẹ́ ti àwa mùsùlùmí wọ́n ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn wọ́n ránṣẹ́ sáwọn olùkọ́ wa náà náà àwọn tí wọ́n rán ìlú náà jẹ́ kan àtàwọn ní ìdájọ́ lọ gbogbo nǹkan nǹkan nǹkan ìsọ̀nbáyé ní wọ́n kó pàdé ìjọ náà àwọn fúra pé ẹ̀wọ̀ iri ní gbogbo ẹ̀ tó yẹ pé bẹ́yàn bá gbé bọrùn gan tí ṣe agbára ọlọ́run òun gan ọ̀fẹ́ wọ̀ òun làwọn ọkọ̀ọ̀kọ́ wọ̀ ní ọlá ní àwọn àjọ àtọ́ṣe wọ́n ọ mẹ́fà ni a ní ẹ̀wọ̀ ogun mẹ́fà wọ́n sàmúrẹ́ ní ìyá ní òbí wọ́n sì ní ìdà nígbọ́ ìdà ní kò sí ìdà mẹ́jọ wọ́n kí sọ́rọ̀ ohun ìjà alátù bí ó ti ṣe wá bí bádàrí ṣeṣe tó ti ṣe jùlọ sí mọ́kà tó náà mọ̀dínà tó náà ẹsẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n tó rìn lọ nínú òrùn ní ẹgbẹ́ná tí wá lọ dojúkọ àwọn káfíìn olúwa ní wàhúrà káfíìrà tún àwọn àjọ kejì àwọn jẹ́kẹ̀pẹ̀ yìí kódà yàrá ọ̀nà hùmọ́ áàlùkù sáà mùsùlùmí àwọn mọ́mìnrin rí àwọn tèbè ní pé jáwọn èèyàn yóò jẹ́ ìlọ́po níbi àwọn báyìí ara mùsùlùmí náà àti sára nínú mímú àwọn tèbè ní pọ̀ jù wọn lọ torí tó wà ká nínú àwà ayé pé àwọn tèbè ní pé wọ́n ń lọ bí ẹgbẹ̀rún lọ́yà lè mi sí ojú gan ni ó kùránù ní sọ ọba wa ní sọ ẹlóyà tó ń sọ nílà tó mọ̀háyánì ọ̀rọ̀ tí a pọ̀ sọ ẹnà lónìí gan àwọn ọ̀lẹ́yìn àjọ́bí nínú wọn náà onígbà ẹ̀sìn wọ́n ń gbé ẹ̀sìn tó ti pẹ̀ sí lábá àwọn lábá àwọn nínú ọgbọ̀ ọzọ ọlẹ́rà ọzọ àwùsẹ́ onye àwọn ọmọ bọ́mọ́ káwọn wá mú ọlọ́run kan tuntun ó sì ń wọn léèrè níbi ìwọ ṣé náà sọ pé ó ń fi ọmọ àmìnà wí ẹ kì í fẹ́ ṣé ọ̀rọ̀ kan lè tó lè bí abo wọn. wọ́n rọ́lọ́ nǹkan tó pọ̀ kí àbá kó ló wí jẹ kí àbá ló wí jẹ kẹ́ńgọ̀ ọ̀gán ń sọ́nà yẹn wá lágbára báwọn láti gbọ́ bùkátà gbogbo àwọn tó ń gbálùgbọ́ àwọn èdè tó ní òrùlé ọgbà kan lọ́rùn òun èdè ọlọ́mọ láńgidi èdè olókùúta àwọn ní ọlọ́run láyà wá jẹ́ pé wá ìlà òkun sí láàrùn ààyè láàrìlà ìlà òwà àmọ́ ọ̀rọ̀ ìlà ìlà òkun ìlà òwà ìlú láàrìlà ìlà òwà àmọ́ ọ̀rọ̀ ìlú. ọlọ́run ọ̀kan ṣoṣo náà ohun tí àwọn kẹfẹ́ yìí ló láwọn tí ti pèsè nù ọlọ́run ṣe ọ̀rọ̀ ẹni kúlọ̀ ń àwa náà lọ́wọ́ rẹ̀ Àwọn ayé olúpàdé kan, wọ́n wá di ilé ẹ̀kọ́, bàbá wà ní àwọn àwọn ìrìnà wà ní ẹgbẹ́ ìgbẹ́ tó wà nínú ọmọ ilé orúkọ bá jọ láti ní ọdún wọn ní ẹ̀kọ́ alágbàgbàdà àbí padà tó padà àdánlọ fífìlà wọn ni lọ́bàá lọ lọ lọ́bàá bá ní mọ́tò lẹ́njẹ́ ọdún òjá olùlátọ̀kù ní káwá àgbóríkalẹ̀ ìjọba láti látọ̀kù ní ọdún dáa orúkú yéé àgbóríkalẹ̀ ìjọba tó lókùn jẹ́ kò jẹ́ aláàrùbá. Ọjọ́ ìrúnta àti ọlọ́mọdé àwọn àbáwá Nàìjíríà. Aláàrùbá. Ọlọ́run, wọ́n lọ́lọ́ ajọ́ náà, wọ́n náà tò ní máa ràwá náà lọ́wọ́ o. Dáwadára wá o. Téèyàn bá ti nípa ọlọ́run ó ṣe ọlọ́run ọrùn lọ. Ẹ wo oúnjẹ láti sọ, wọ́n dá mọ́mù nǹkan ní ìmọ̀ lọ. Sọ ọgbọ́n wọ́n rántí ìtàtà àkọ́kọ́ sọ. ẹ̀sẹ̀ gbogbo aláwọ̀ ń jáyà ń bà tètè ní àlífà wa ìpẹ́ àti àjàpá mọ́tí nìkan ní. bẹ́ẹ̀ ni ah, bàbá mi ò sáré lọ lọ́ta mi lẹ́wọ̀n nígbà ń sunkún nípa àrálàjà àdínkàdánù ah, ah. bẹ́ẹ̀ lè ní àti àwọn aláàjì wa ìsúnilà ọlọ́ba ní kẹ́ àwọn wọ́n sọ àwọn ní nǹkan níwájú níwájú ìtọ́jọ́ báyìí ṣùgbọ́n ilé bàbá wa iná tí wọ́n na kọ́ lọ́mbà náà èyí wá sá lọ ọbẹ̀ wọ́n sọ nìkan ní lọ ẹlẹ́wọ̀lé lọ ìbá sọ́nà pàmọ́ sí ọ̀dá sí ẹ̀jẹ̀ òníwọ̀n láwọn orí náà àwọn orí náà nígbà gbogbo nǹkan wá wálẹ̀ wọ́n wá ń wá ní kiri ah, bàbá mi sọ bàbá mú sọ́jù náà yá owó ẹyẹ náà lọ ẹjẹ́ lọ ẹjẹ́ lọ ẹjẹ́ lọ wo ibi iṣẹ́ gbogbo ọṣẹ tí ó bá ṣe nígbà mo rí pé wọn ní pé ọlọ́run bá ní kí n wá ní ọba hó ọlọ́run ti dé o ti dé o ti dé o ọlọ́run ní ló ń ẹ̀dá ọlọ́run ọba sáàbò kò sáàbò fún

àwọn ọ̀gbẹ̀rún àwọn onígbẹ̀ àwọn tí ó bá ní kún òjé kún òjé lọ́dọ̀ wọn àwọn ọlọ́run lọ́láàbò ẹni ọlọ́run ọ̀bá mú ẹnìkan lè mú ọlọ́run máa ń dín ṣe ìgbà tí wọ́n àwọn náà lọ́yẹ̀ wọn. aṣojú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìdàgbé ìdá ọ̀n ló tẹ̀lé wọn lọ wọ́n máa ń lọ ojú wọn sí láwàlì ọlọ́run sí láwàlì. Allah akbar. Allah akbar àwọn àmẹ́sí ìfáwọ̀ mẹ́jọ mẹ́jọ mọ́kànlá láàrín lóòrùn rẹ̀ dáa àyíká ajá àwọn ìjọ ọ̀gá ah, Gbogbo ọkọ̀dá ọ̀rọ̀ fún. Gbẹ̀mí, ah, fún wọ́n ni ó lẹ́nu ọ̀sán náà. Gbogbo ńlá wá sí àmúlẹ̀ gbogbo ẹ̀nà ọlọ́run rẹ̀ jẹ́. nígbà ní wọ́n lọ wá olùkọ́ àgbà wá wọ́n lọ gbóni wọn wá báwa aráàwò ní oúnjẹ kọ́ ni onye gbóni ẹ̀ orí ẹ̀ fẹ́ ọ̀dàkùn ẹ wá ọ̀nà tí wọ́n bá wá rí lẹ́rù ìjọba Àti páládà ọlọ́wọ́ ọlọ́run ní gba dúkìá rẹ̀ jẹ́ o. Ń dáàbì mà náà. Bí àwọn tó fẹ́ wó kàbá ń jò ní, bọ́lọ́ ń ṣe rán ẹyẹ tó rán àbá bí làṣí sẹ́ẹ̀mọ̀ ìgbé bàbá àgbà tó tọ́júra ìgbé lólóye mákàjọ́ náà àbújá ilẹ̀ àgbà ọ̀run tọ́jú àbújá níbi sáàgbé ìgbà tí ó fẹ́ wá tábùlà tún bọ̀ ọmọ sí mọ́kà pé òun bọ̀ wá ilé ní ilé iṣẹ́ wá ń jọ́sí òun bọ̀ tọ́jú ó ní ẹnìkan o ẹni tó ní ilé o tó bá yẹ kó gbà wọ́n láàyè wọ́n wá wò. ó ní ẹni kéèdì ṣùgbọ́n ní náà nǹkan rẹ̀ ni pé àwọn àràkùnrin pọ̀ nínú ìlú lákùn yóò palẹ̀ àtàwọn ọmọ àwọn òkú ẹwà wó ní abúlé àtúndò bí wọ́n ṣe múra tó wọ́n dín agbára ní wọ́n dín kù ní à wà lóòsì ẹnu káwọn kan wọlé káwọn owó kàgbà jẹmú ìwà sọ́lọ́ àgbà fún fún kàgbà láàmú akọjú àwọn ọmọ ìyá wa ní múra mọ́kà yìí gbogbo ọlọ́run gbogbo ẹ̀yìn múra akùdé burú àwọ̀ ẹ̀ lọ rí àwọn kan tí ń palẹ̀ òmúra mọ́ ní ìsìn nínú ọ̀nà àmì ọlọ́ọ̀nà ààrẹ léèṣe léèṣe ààrẹ ṣe léèṣe wọ́n tún palẹ̀ òmúra mọ́ báyìí tó bá ọjọ́ pé ọlọ́run gbà fún àwọn èèyàn yẹn tí wọ́n rí kàbáwò níbo láà máa lọ níbo láà máa dojúkọ eléyìí jẹ́ àmọ̀ pé dúkìá ọlọ́run gangan ọlọ́run ìbàjẹ́ lẹ́fi wá rántí àbá wa pé bí tọ̀wọ́n ọba ti ẹ̀yìn wa eléyìí nǹkan tó wáyé gbọ́dọ̀ àbá burú tí wọ́n dá sẹ́ni ó láwọn nìkan ò nílé ìwé ọ̀lọ́ béèrè ọmọ ajígbádùn yọ́bà dìtọ̀ béèrè tí

àwọn àwọn káàbìrì wọ́n pọ̀ àwọn amóhùnmí ní ẹ̀rù ní ọ̀sẹ̀mọ̀ náà mọ̀ ọgọ́rùn-ún mẹ́ta ni wọ́n àti mẹ́tàlá wọ́n sì ní ẹṣin méjì péré wọ́n sì ní ẹ̀wọ́ ẹ̀wú ní ẹ̀wọ́ ẹ̀wọ́ ogun mẹ́fà wọ́n sì ní idà mẹ́jọ idà àwọn kèfèrí ní àpọ̀rọ̀ rẹ̀ olúwa ní wàhúrà káàfìrà tún àwọn ọjọ́ kejì wọ́n jẹ́ aláìgbàgbọ́ tààrà ọ̀nà múmú tó yẹ pé àwọn mùmínì rí wọn báyìí níṣìlẹ̀ yí mú pé àwọn ilé iná kọjá wọn lọ wọ́n náà dọ́bùrù àwọn ìlọ́pọ̀ ìlọ́pọ̀ onírànà jẹ́ báwọn yìí ayé alùmùsùlùmí náà akíṣàrò nínú wọn mọ́ wọ́n pọ̀ ju àwọn múnìní lọ wàzánú náà wà ní pé àwọn tẹ̀sùn ìjánà náà wọ́n lọ bí ẹgbẹ̀rún kan àtọ̀pọ̀lọpọ̀ ìjà rúyàtù sọ hílà tí ni àbúndàbsírù ó ní rírí ojú gan ni àwọn rí pàbàdì tí ní rírí ṣùgbọ́n bàbá nínú sára ọmọ lọ́ọ̀hùn ọlọ́run àwọn mẹ́rin ọ̀rìn wọn ṣe ọdún tí wọ́n máa tò láti hìrù tó jí kéré lọ́pọ̀ wọ́n láwọn yóò àìyedò bí lọ́sírí máa yà sáàwù ọlọ́run ọba a máa fi agbára rẹ̀ a máa fi sàrànṣẹ́ ọba fẹ́ àwọn iná fi ṣáálíkà ọlọ́nídájúdó nígbà ìbá ṣubú ẹ̀ Muhammad alùsìkúrù táàrin ọlẹ́sì àwọn kèfè ní yahudi yábàkàn rẹ̀ balẹ̀ sọ fún ẹ pé agbòrò ni ajẹjàlẹ̀ lórí ẹ̀ ṣubú ọlọ́run lè dá ti ta mẹ́wọn létí ti ti gbádàrí ta fi mẹ́wọn létí láìbúrọ̀tà lè ó lè àbùsọ̀. Nínú bí sọ́ọ́líkà láìbúrọ̀tà lè ó Ọlọ́run lè tọ́ka sí táwọn ní kéré ṣùgbọ́n ọlọ́run ṣe tó ń ti kékeré wọn. náà tó lè ó àbùsọ̀ rè máa tó lójú ìrìnà. Yíṣàwí ní bàbá sáà yìí. Àwọn tó lójú ojú inú àti wò nǹkan. Àpàdá tábí náà ti ṣàlẹ́gà ní ìlú náà kò kí wọ́n wòye sí àti omi ìgbọ́nà tí wọ́n fi gbàgbé. Báyìí rèé, ẹ lọ́rọ̀ wọ́n ń ṣe ìdíje kan fún wa. ẹni àbẹ̀rẹ̀ onígbàwà ẹ̀kọ́ ẹ̀sùn bí a gbọ́ ní òkè olóòrùn ẹ̀rọ ọlọ́run kan láti ìlú òwò ọlọ́run nígbà àìsàn lẹ́kùn ọ̀rọ̀ بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل تبدو يذكر الله قولا حسنا أو ضاربه له ألهابا كثيرة والله يدل ويبسط وإليه ترجعون wa nígbàgbà ìjókòó sí aṣọ ògbọ́ náà ń dá sílẹ̀ ìtàmà sí káríwá àtàmà ẹlẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ wọ́n wà ló ní ìrọ̀lẹ́ ọ̀tọ́lá yìí sí ti ọjọ́ àlárúbà ní ọjọ́ gbogbo márùn-ún àbọ̀ gbèrègbè ní ìrọ̀lẹ́ gbogbo apáta láìpẹ́kẹ́ ìjẹta pátákí adájọ́ náà ní ọ̀lẹ́ ọ̀tọ́lá yìí pẹ̀lú bí agbára wọn bá ṣe máa láti fi ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ èyí lọ ní ibi tí ọlọ́run ti kó wà èyí ni ní ibi tí agbọ́ bá ń ṣe kẹ̀sọ́ ìṣẹ̀lẹ̀ tó lè tí a bá tó bẹ̀ àwa náà á ti ọlọ́run ó ti ṣe.